náà kò tí kan tó kù fún amọ́ àti ká ṣe sùúrù àwa sùúrù yìí ẹ́ lórí àwọn sùtá alàmà àbẹ̀ lérí àwọn sùtá tẹ́ fi ń kàn wá àti ká sùúrù lórí ẹ̀ òun ni pé gbogbo ẹni yóò fẹ́ pèpè lọ síbi òdodo wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìdá wọ́n wọ́n fi ròyìn tí ó ṣe jẹ́ wọ́n fi ròyìn ẹ̀ ọ̀rọ̀ tí ó yẹ kí wọ́n sọ sí wọ́n sọ sí ẹ́n wala nasbiranna ala ma azaytumuna wala nasbiranna ó ní pé a sì sùúrù lórí àwọn sùtá tí ẹ fi ń kàn gbogbo ẹni rú tó bá ń fẹ́ pípò lọ sí jọ́nà tọ́lọ́wọ́n bá wọ́n fi sùtá kan o ẹgbà tí wọ́n ṣe ànábì ní sùtá ó ní tí ìgbà tí wọ́n ní ọ̀kan náà sọ́ábà ní kó wọ́n so orí ẹni yẹn kalẹ̀ Umar ibn Khattab ànábì ní ẹ̀ sílẹ̀ ní tó ju eléyìí lọ wọ́n fi kan ànábì Musa alayhi salatu wassalam fàṣọ́bà ọdẹ̀ sí sùúrù ní gbogbo àwọn àníbẹ̀ ọlọ́ba pátá ìròyìn sùúrù mẹ́ nínú ìròyìn wọn ẹ wá wo àpòjúwò ànẹ́bì tí wọ́n á mú wá àpòjúwò ànẹ́bì tẹ́tẹ̀lẹ̀ sọ pé máa ń rí act lórí tó bá ṣẹlẹ̀ sí ọwá ni wọ́n fi irun tó jù báyìí lọ kànẹ́bì Mùsá ọdẹ̀ sí sùúrù èyí ni ó ṣàtakò fún àfá àti sọ̀sọ̀kúsọ ní Yorùbá ó ní ohun ẹ̀ṣàbá tí ó gbọ́rẹ̀gbé afáàtò òun kò gbá nọ́nsẹ́nsì o tí ẹ bá ṣe wèrè fóhun wèrè ń bẹ́lẹ̀ bó tó wọ́n ṣe fáwọn ènìyàn o àsàsí òka gbogbo nǹkan òun bẹ́lẹ̀ tó òun ni ọlọ já ògẹ̀dẹ̀ tí èsì kan wá lórí ìyá rẹ̀ ní sọ́hánàmọ́ àfà yóò sàbúrú fáwọn èèyàn náà pẹ̀lú sáwọn àfá kan bá dìde àbáwọn kan bá dìde lá ní àwọn àfẹ́ ẹlẹ́bọ ẹ̀dàkùn sí ọ̀sẹ̀ jù ní kí ni wọ́n gbogbo òrùn yẹn bọ nǹkan ẹbọ náà làwọn náà ń ṣe kò sí yàtọ̀ ó ní ó wá sọ ànẹ́bì èèyàn bí ìtànẹ́bì Musa lòun jẹ́ òun ọgbàrégbé o <laughs> ànẹ́bì Musa lànẹ́bì dẹ̀ olóyìn pé wọ́n fi sùtá tó lè gbélé ìkà ànẹ́bì Musa fásọ́bà ó dẹ̀ sí sùúrù so kí lóun náà wá ṣe ó náà ṣe sùúrù ni a níbi ń pèpè lẹ́yìn retaliate lẹ́yìn revenge lórí àwọn kèfèrí fún kọ̀mpítà tí years nínú tó lò ní tó fi jíṣẹ́ 23 years ó wá ló 30 years ó fi ṣe sùúrù lórí sùta táwọn ọ̀tẹ́sìn fi ń kàn so àwa náà ó ṣe sùúrù ni àwa náà ò ní ṣàṣejù lórí àwọn ẹni tí kò bá gba òdodo a ní lọ́jù ààrẹ ní wálẹ́jù a ní jẹ́ kí wọ́n mọ́ tó fìyà jẹ wá kí ó tún máa fi kọmọ fún òògbà ó tún máa fìyà jẹ adẹ̀rọ́ náà láti kọ̀yà wọn èyí wọn ní ká má lọ síbẹ̀ o ó lè padà dógbẹ́ fún dáwà yẹn ó dẹ̀ lè kó bá wa nínú ìjọba ní lùlú ah, àwa náà lè bèèrè fẹ́tọ̀ wa ah, nípa ìbòlẹ̀ ti rẹ́sídẹ́ǹsì yìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ààyè ní ìjọba pé kò lè àfẹ́kì wa tí ẹ bá ń fi sùtá kàn wá ń bẹ̀ kò àfẹ́kì wa sọ́rọ̀ sọ́nà lọ́kàn sọ́tọ̀ ó pè wá lókọ́ta jẹ́ ó bú wa ní egun tí ó ṣe kí lè kó bá nínú ìlú wa kò lè bókọ wa jẹ́ dípé àwọn ọmọ wa gùn fi á nílé ibi ní ẹ̀rì òfin nílé ẹ̀rì nínú ìlú mọ́ ẹ́ bí àwọn kan láwọn àkókò kan tó ti kọjá lọ lágbègbè iṣẹ́ ń pè fọ́wà náà láìdẹ̀jọ́ pa gbé kankan àbáṣe business card àwọn kankan ṣe mẹ́pá wọ́n ká lájúdé àwọn èèyàn lọ́pọ̀dá ló bèèrè fẹ́tọ̀ yẹn ẹlọ fẹ́fídẹ́ǹsì 419 inú kùránì lòun sọ ọlọ́pàá ẹni òun òun àwọn gbé eh, eh, translation Quran wà bíbà ìlìsìn so Quran translation ó wà fi 419 àwọn nù Quran yẹ pé 419 nílò ẹgbẹ́ nù Quran lọ wà bí ó ní sí ìrí rẹ̀ pé ṣá ọmọ tó dá fọ́mùlà yín lẹ̀ <laughs> ẹ̀ẹ́sẹ̀ á padà sí àwọn ìjọba tó ti lọ nígbàtí 419 gẹ̀gẹ̀gẹ̀ ẹ̀ẹ́sẹ̀ sọ fáàní ó ní before then kò sí ti jẹ́ fáàní òkè bóò ní Quran sí áfíkẹ̀ tó bá rọ́rọ̀ sọmọ́ náà òun ni pé tí ì bá jọ pé orú àwọn irọ́ kan tó yẹ kó lè ba tàrí ẹni tí ṣe dáwà bí dáwà rẹ̀ jẹ́ kó lè bèèrè fẹ́ tọ̀hún àmọ́tá yẹ pé níkàn kúrọ mọ́kíní ni ẹ̀yìn náà ra fẹnu sọ́nà ni ẹwà ti sùúrù lórí àwọn ibi tó bá kù nítorí àkókò àwọn òjíṣẹ́ wọ́n á parí ayá ìpẹ̀lú kí ni o wà á yà ń sọ́ àwọn mùmìní lókè ọlọ́run bá ó sọ pé wọ́n sọ pé wà á lọ lọ ìfàlẹ̀ ìtàwọ́ kẹlẹ̀ mùmìnú ah allah lọ́yẹ káà mùmìní ó gbára lé o ìgbẹ̀lú tó bá jẹ́ mùmìní òdodo sórí àwọn eré tí ọ̀pọ̀lọpọ̀ ń sákíun hmm? àwọn kèfèrí àná wọ́n lóògùn ju àwọn tèní lọ wọ́n bí sùmúlẹ̀ gan táwa náà dẹ́mà òkè wọ́n ò dá àwọn ẹni òdodo ànáwọn orí wọn sí nǹkankan tó ń togún wọn ojú ti rọ́ wọn so kí làwọn mùmí náà ṣe wọ́n gbára lọ́lọ́ ni táwa náà bá gbára lọ́lọ́ ọba àjẹ́kẹ́ ni olóso ni onítẹ̀sùbà kan ni ń fasẹ́ ni yóò kàn máa ṣe wàhálà lásán ni ìbẹ̀rù ọlọ́run ọba ìgbára lọ́lọ́run ọba lókè ìgbà tí o bá ti ní ìgbàgbọ́ òdodo tó dẹ̀ ti gbára lọ́lọ́wọ́n ọba wa 'ala Allahi falyatawakkalil mutawakkilun ẹni tó jórìgbàgbọ́ òdodo olùgbáralé ọlọ́run ọba Allah náà ní kí wọ́n máa kọ̀ntínú so àti bọ̀tán wọn yọ́dẹ̀dẹ̀ àbẹ́lọ́bà Allah ta'ala apára sí kútí máa ń bẹ́dà tí máa fi ń gbáralé nǹkan mílẹ̀ ọlọ́ba kọ́lọ̀mọ́jẹ́kọ́ sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ta'ala àwùjọ yìí ibi tí àwùjọ yìí ti láti jù òun ọba ní gbogbo àwọn ọ̀nà tó yẹ kí o fi gbára lé ẹ́ àmìlọ́ọ̀bà lásán àtàlá ìgbàgbọ́ tó yẹ kòrò kọ́lọ̀bà kò fi jíkẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìgbára lọ́lọ́ọ̀bà náà kó sí ní rọrùn fáwọn mùsùlùmí insha Allah ta'ala máa pàdé immediately a tún continue tafsiri lágbára ọlọ́ọ̀bà wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad wa